Salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Peace be unto the eye that is watching me right now. May God blessing and protection continue to be with you. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kalẹ́, gbogbo ojú tó ń wò mí yìí. Ẹ ní dààmú, ẹ ní tẹ́ o, ẹ ní fa ìsàn ló Thank you for your love. This is On Point by Two, bringing my website to your life on YouTube channel. Yorùbá sọ pé àìbá wọn sí níbẹ̀ ni àbá wọn dá sí. Bí Nàìjíríà ṣe ń lọ yìí ó rẹ̀ Ọlọ́run. How did we get to this place? I don't know. Where are we going to? I don't know. I just pray pé kọ́lọ́ ọlọ́jọ́ ìní kó bá wa dé àmọ́ kọ́lọ́ ò ní sọ̀kalẹ̀ wa o àmọ́ pẹ̀lú àdúrà wa ó máa kó sí àwọn oníṣẹ́ ibi yìí àdúrà wa máa kó sí wọn lọ́kàn ọlọ́run á gbàdúrà wa á sì kó sí wọn lọ́kàn gbogbo iṣẹ́ burúkú yìí ọlọ́run sì gbà lọ́wọ́ wọn gbogbo àwọn tó fẹ́ da nàìjíríà yìí ọlọ́run ọba ọlọ́jọ́ ni kò ní fún wọn ṣe ó tojú sí wa o ó tojú sí wa o ayé báyìí ó tojú sí wa o awọ ẹ̀gbọ́ ó tojú sí wa tó bá tiẹ̀ ń wo news kan inú kan inú máa máa bí ẹ ọkàn yẹn máa máa bàjẹ́ nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n fi kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n fi kalẹ̀ tí wọn ò sọ tó yẹ kó dẹ̀ wà glasiri tó yẹ kó oníkálukú sì ń dààmú lé lórí àmọ́ nǹkan míì ni wọ́n mọ̀ sọ kò sí kò síbi tẹ́ máa tó sí nísìnyí kò sóòótọ́ ọmọ kọ́lọ́n ṣàtìsánú fún wa gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nísàlẹ̀ gbogbo ẹ̀ la gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nísàlẹ̀ gbogbo ẹ̀ la gbọ́ gbogbo ẹ̀ la gbọ́ bí àwọn àwọn wọ́n ṣe ń ṣe wàhálà ní ìsàlẹ̀ àwọn ni minority ní north minority ni wọn àmọ́ minority wọn yìí náà wọ́n ń dààmú gbogbo èèyàn kò í ṣe ìsàlẹ̀ nìkan ni wọ́n ń dààmú o bí ṣe ń dààmú ìsàlẹ̀ náà ni wọ́n ń dààmú north wọ́n ń dààmú everywhere wọ́n dẹ̀ ń dààmú àwọn ara wọn náà because àwọn ara wọn náà wọ́n ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ oko sorry wọ́n ṣiṣẹ́ oko àmọ́ àwọn ò jẹ́ kí gbádùn gbogbo àwọn tó ń ṣiṣẹ́ oko wọn ò jẹ́ kí gbádùn bíbẹ̀ oníkálukú ẹ̀rù wa ń ba àwọn yẹn láti lọ ṣiṣẹ́ oko àìfàìmọ̀ ọdún ìtìlẹ̀ṣẹ́ pẹ́lú ọdún tó ń bọ̀ báwo làwọn yẹn ṣe fẹ́ jẹun because oníkálukú àti jáde lọ ṣe oko ẹ̀rù ń bà wọn pé táwọn bá ṣe oko tó bá jíkọ́ àwọn fẹ́ ṣe harvest pé àwọn aráàlú ò ní jáde wọn ò dẹ̀ wá láì pé wọn ò rí kankan ṣe sí i wọn ò rí kankan ṣe sí i nígbà tí gọ́ọ̀mẹ̀ntì pàápàá tí kan nínú àwọn gọ́ọ̀mẹ̀ntì tí àwọn governors lára wọn tí wọ́n ti lọ settle àwọn bandits kí ló máa nǹkan tó fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bandits wá pọ̀ sí nìyẹn nǹkan tó fà á tí bandit tó wá pọ̀ sí nígbà tí ó bẹ̀rẹ̀ eh, gọ́vọ̀nà tó lọ ń tẹ́tù bandit tí wọ́n dẹ̀ wá shamelessly tán tó wá ń gbé jáde lórí tv ẹ eh? ẹ ti mọ̀ pé nǹkan bẹ nǹkan bẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ bandit dúró wọ́n gbé ìbọn dárí gọ́vọ̀nà nàìjíríà dúró a whole soldier of nigeria òun náà dúró kí ni wọ́n ṣe yẹn wọ́n upgrade bandit wọ́n wá useless uniform man torí wọ uniform kò lè ṣe kankan that ibi báwo Nigeria ṣe wá degenerate to this level how did Nigeria degenerated to level yẹn á di nẹni ó dẹ̀ ní ọwọ́ àwọn àgbà àwọn àwọn èèyàn ńláńlá nínú ni tó bá ṣe bẹ́ẹ̀ wọn ò lè lọ fà kí ni bandit kí ni kí ni kí ni àwọn Nigerian police kí ni bandit kí ni sójà. So ẹ tó yẹ pé àwọn bandits wá fẹ́ ju àwọn sójà àti police àti gbogbo àwọn àwọn forces àwọn bandits wá fẹ́ ju wọn lọ ṣé a wàá sọ wípé bandits ju government lọ ni ó wá dàbí ẹni pé police àti sójà àti air force àti whatever tí wọ́n ń jẹ́ àti civil defence àti whatever yìí kẹ́ wọn ò mọ̀ kan tí wọ́n ń ṣe mọ́ wọn ò tiẹ̀ ó wá dàbí pé wọn ò tiẹ̀ ní information kankan mọ́ láti mú àwọn pípé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n á wọ wọ́n á wọnú ìlú wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ yín wọ́n á bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọkọ lọ́kọ wọ́n ti dá àwọn ọmọ lọ́mọ wọ́n ti kó wọn sí àdánwò ayé wọ́n mú àwọn obìnrin olóbìnrin wọ́n sọ wọ́n di wídò ọ̀sán gangan yet wọn ò rí kankan ṣe sí i ibi tá a wà ń bìbà yìí àwọn bandit yẹn wọ́n wọ ìlú kan bẹ̀ gbà tí wọ́n wọ ìlú kan bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àwọn aráàlú bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n ni wọ́n ní òkè kátà àwọn máa ṣe ni pé ẹ máa máa fáwọn ní five five million very small settlement wọ́n máa fún àwọn ní five five million bá nìtò ẹ bá no problem tó fà tẹ̀ bá ti nípa wá wọ́n dẹ̀ ṣe tó wọ́n ṣe agreement wọ́n bá wọ́n bá ṣàṣàràjọ wọ́n bá kó three million lé wọn lọ́wọ́ ó kú two million wọ́n bá sọ wípé àwọn máa san yòókù ní january so january bóyá wọ́n ti san báyìí bí àwọn ti san àná àgbọ́ àti ìgbọ́ yẹn àmọ́ ìgbà tí àwọn èèyàn máa máa ìgbà táwọn èèyàn máa wá gbọ́ sí wọ́n máa sọ pé kí ló dé tí wọ́n fi lọ sọ fún gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní because àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ní ṣe kankan sí i báwo nàìjíríà ti dé level yẹn báwo la ṣe dé yìí so pathetic báwo la ṣe dé level yẹn àwọn pípẹ́ yẹn sọ wípé táwọn bá lọ sọ fún àwọn gọ́ọ̀mẹ̀ntì àbáwọn police àbí sójà wọn ò ní ṣe kankan sí ló fi dàbí ẹni pé àwọn náà sọkàn wọn fẹ́ mọ fáwọn bandits yìí lówó àwọn bandits wa ní kí wọ́n get ready seven million ní January so àtàdí time tí a máa fi wo gbọ́ gbogbo ìròyìn àti rìpọ́tì àti gbogbo tá a lọ wádìí wọn ò tí ì padà wá gba the remaining the remaining balance so àwọn security wọn dẹ̀ ti gbọ́ so they are waiting pé kí wọ́n mú ọ̀kan tó máa bí wọ́n á jáde bí àwọn ò ní jáde so wọn ìlú ìlú yẹn nìyẹn wọ́n tún wá wá sí wá di this particular day wọ́n fẹ́ wá sílùú yìí so bí ọlọ́run ṣe ṣe níjọ yẹn nìyẹn àwọn sójà àwọn police àwọn vigilante wọ́n ti stand still in fact wọ́n try mo fún kudos kudos to Nigerian police níbẹ̀ yẹn àti sójà níjọ́ yẹn o in fact wọ́n try wọ́n wọ́n exchange gun. ni bí an eye witnesses bó ṣe sọ so kò kí ń ṣe ìsàlẹ̀ nìkan làwọn pípọ̀ yìí ń disturb o kò kí ń ṣe ìsàlẹ̀ nìkan làwọn pípọ̀ tá à ń wí tí wọ́n ń disturb wọ́n ń disturb bíbà yìí náà kò kí ń ṣe kékeré ìyìn wá mọ̀ bóyá ṣíṣe ni wọ́n fi wá ṣe bàgẹ́ mi kò tiẹ̀ wá yé mi tó wá di pé gọ́ọ̀mẹ̀ntì kan ò ní kankan tó ń lè ṣe sọ̀rọ̀ ẹ̀ Me mọ̀ bóyá there is a kind of bargain I don't know I'm not too sure I'm just saying it but is there a kind of bargain between the government and these wicked people with these bandits people that are doing this bandit these people pay to buy buy buy uh, at least ah gbogbo wa náà la rántí story Kwara Ìlọrin tó èmi ò mọ̀ bóyá there is something like bóyá bargain kan wà tó jẹ́ pé gbogbo ẹ̀ wá rí báyìí gbogbo ẹ̀yin akọni gbogbo ẹ̀yin akọni tẹ́ fẹ́ dìde jà fún ìlú bàbá yín Ọlọ́run fún yín ṣe o ọlọ́run fún yín ṣe àwa kò sí kàtà lè ṣe ju pé àdúà la máa máa ṣe fún yín àwa ṣe àdúà fún yín kò sí kàtà lè ṣe ju àdúà lọ o àmọ́ àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kó tó wá di pé aláìṣẹ̀ ó wá di èèyàn tó ṣẹ̀ before ṣé eh, eh, before the right is turned to the wrong side kán mọ̀ wá sọ pé èèyàn kan fẹ́ instigate war ẹ jẹ́ kí ẹ ẹ jẹ́ ká fi ọgbọ́n orí ká fi ṣe gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ó fún wa ṣe ní àṣẹ ti ànábì muhammadu sallallahu alayhi wa sallam pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run mo gbàdúrà lórúkọ ànábì muhammadu sallallahu alayhi wa sallam ìrànlọ́wọ́ ọlọ́run gbogbo àwọn oníṣẹ́ ibi àṣírí wọn máa tú gbogbo àwọn tó ń bẹ̀ wọ́n lẹ́ lábẹ́lẹ̀ tí wọ́n ń bẹ̀ wọ́n lábẹ́lẹ̀ tí wọ́n fi ń dààmú nàìjíríà tí wọ́n ń dààmú onílé tí wọ́n ń dààmú àlejò àṣírí wọn á tú nǹkan tẹ́mi lè sọ nìyẹn àṣírí wọn máa tú pẹ̀lú ògùn ọlọ́ ayọ̀ kankan ò ní gbà wọ́n mọ́ ilé ò ní gbà wọ́n òde ò ní gbà wọ́n pẹ̀lú ògùn ẹ̀wà tiwa lọ ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà àmọ́ anything nínú ẹ̀ àwọn tó wà náà tí wọ́n dààmú wọn kò sí tí wọn kí ń dààmú wọn àdúrà nìkan àdúrà nìkan la àdúrà nìkan ọlọ́run ò ní sọ̀kalẹ̀ o amọ̀kọ́lọ́ ní sọ̀kalẹ̀ wá definitely àmọ́ ọlọ́run lè wọnú wọn kí wọ́n ní gbogbo jágbajàgba yìí àwọn filẹ̀ ọlọ́run wà wọnú inú àwọn ìjọba wa tó dàbí ẹni pé wọ́n ń sùn ọlọ́run jẹ́ kí wọ́n jí ibi tí wọ́n ti sùn sí kọ́lọ́run jẹ́ kí wọ́n jí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí wọ́n dìde pé ìjọba làwọn ìjọba bí àgbà yín á dìbò fún yín pé kẹ́ ẹ dàbò bò wá ni ó ṣe wá di pé ìjọba ò wá rí àbò dàbò wá mọ́ aráàlú wá bẹ̀rẹ̀ sí ní dìde ó fẹ́ mọ dàbò bóra rẹ̀ ẹ ti wá sọ pé ṣẹ̀ ni èmi ò instigate yẹn èmi ò ọlọ́run ní jẹ́ kí mi instigate wọ̀ o ọlọ́run ní jẹ́ kí n instigate wọ̀ ọmọ fi sọ wípé ọgbọ́n orí ni ká fi ṣe nítorí bíbá yìí náà wọ́n ń dààmú wa náà wọ́n ń dààmú wa wọ́n sì ń dààmú yín ọ̀pọ̀lọpọ̀ sì ní wọn ò mọ̀ kankan ọ̀pọ̀lọpọ̀ tó fara gbá wọn ò mọ̀ kankan wọn ò mọ̀ kankan kọ́lọ́n ṣàánú fún wa ni o kọ́lọ́n ṣàánú fún wa ni o Ọlọ́run ṣàánú fún wa ní o àwùjọ bìlá ìmúnà ṣètánì rẹ jẹ bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin rahmani rahim maliki yawmi din iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmì kọ́lọ̀ ń gbà fún wa ni lẹ́yìn kò sí àdúrà tó dàbí fatia so àdúgbò ìwọ̀nba tí mo ṣe kọ́lọ́n lọ́jọ́ òní àtèyí táwọn èèyàn náà ṣe kọ́lọ́n jẹ́ kó gbà káwọn ohun bíbí kí wọ́n fi wá lọ́rùn kalẹ̀ ẹ̀yin èèyàn bí ẹ fi wá lọ́rùn lẹ̀ ẹ̀yin èèyàn bí ẹ fi wá lọ́rùn ilé ẹjẹ́ agbádùn nàìjíríà kò síbi tá a lọ tá a mọ́ nígbà tá a bá sá lọ sábúrọ̀dù sí wọn nílé wa wá padà ẹ mọ́ ẹ dákun ẹ ṣàánú nàìjíríà ẹ ṣàánú nàìjíríà ẹ dákun ẹ dákun ẹ ṣàánú wa bí wọn nàìjíríà ó padà wá pín náà nítorí ọlọ́run ẹ mọ́ jẹ́ kí ẹ̀mí púpọ̀ bọ́ ní ọwọ́ yín nísìn ẹ mọ́ jẹ́ kí ẹ̀mí púpọ̀ bọ́ ní ọwọ́ yín